المقامة الثالثة عشرة البغدادية أني بين المقامة الثالثة عشرة البغدادية nítorí pé àsáàlì sátà aṣáráta ni ọmọ máa مبني على فتح الجزء الجزئين مربوط يبقى نسي بودي سي وان كنت توتو ما جاء صفة فما المقامة هو في يكون مبني على فتح الجزئين تقوم تبالي فلا مزيغة قواني بيع فقط في محل رفعنا لك في محل رفع أي رفعنا لواحد torí mọ̀kọ́ ọmọ náà láti ń kà lọ gẹ́gẹ́ bí ká máa sọ pé eh, albaytu alwahid albaytu thani albaytu thali ẹ mọ̀ pé tẹ bá fẹ́ ṣàlàyé rẹ̀ sífà ọmọ sùnfù náà rẹ̀ pé àyè rọ́fùn ni ṣùgbọ́n tẹ bá fẹ́ sí rọ́ọ̀bù wọn pè ní mọ̀bùnì yòó àìlá fathil juz'aini fi mahalli rọ́fùn sódìé tọ́lá àyè rọ́fùn lọ́wọ́ àtúrí sífà lọ́jẹ́ fún kí ni wọn alimakama ọ̀rọ̀ bó di bẹ́ẹ̀ ní alibazira àdíjátù á pè ní kábàrù ṣùgbọ́n o kábàrù yẹn o lè bẹ̀bọ̀ tẹ́dà ìmà lóòfin tàkìdíròhò híyà ọ̀rọ̀ bó di bẹ́ẹ̀ ní ọ wọ́n jẹ́ làbárè fún mú kàdákà tí ti hà dànù. Ah! ọ̀yẹ́ kọjá bẹ́ẹ̀ lọ́yà jẹ́ sífà fún yà fún yóò tún jẹ́ sífà mí kí ṣùgbọ́n kó jẹ́ làbárì lọ́dà lè mọ̀ bùtádà ìmà lófin a sọ pé àlùmọ̀kọ́ ọmọ tó sàlẹ̀ sàtà àṣìráta hílẹ̀ lè fa ọ̀gá díjàdù. ẹ̀hẹ́ ẹ wá sọ pé yíyà àti bàbíkà ìdí ìbàgbàgbà níyà yẹ ọ láti hàmà àtúfà yẹn dànù ẹ wá sọ pé gbogbo wọn náà jùmùlà tó mí المعذوف والخبر في محل رفع المقامة كاتم بيانان فإما كيبقى صفانا بمواجهة الأقوى tàbí kó sì jẹ làbárì fún mọ́tàdá kẹfẹ́ ti hàdà mọ́tàdá kẹfẹ́ ti hàdà nínú ẹ̀ níyà ọ̀rọ̀ bó ti rẹ̀ mi. ọ̀yà. قال نجاوتي نجاوتي دواحي دواحي الزوراء ما شي من الشعر آه، اوني الحارث قام حمام قلت له بوابي سيرو اوني نجاوتي كيتسوما لني بي مطاقو بدواحي الزوراء sí àwọn agbègbè dọ̀wáṣì ìyanu náwáṣì agbègbè tó ń pè ní zawrọ òun náà ní Baghdad máa mọ̀ṣíyá hasimina ṣùárọ̀ pẹ̀lú àwọn àgbàlagbà nínú àwọn akọrin. ẹ láwọn tí mo wí láàyè àìlákòlá hàn mo bá rí n bí kú bẹ́ẹ̀ ẹni tí máa ń ṣe fàǹfà eruku rẹ̀ ò lè ta sí wọn lára àbí ká sọ pé bùbáàrì ẹni tí máa ń takò ní bá àti wí eruku rẹ̀ ò lè ṣe kíni kò lè so mọ́ wọn wọn là yẹ jèrè máa hùn mọ̀mọ́rí èmi ti máa olùtẹ̀ tún nì olùjiyàn kò tẹ̀ lè bá wọn sáré sí èmi ti máa rò ní pápá. àzìhárọ̀ ó ní àfáàná la kó sínú ọ̀rọ̀ kan tó ṣe pé ìyẹ̀fùtọ́gù azhara ọ̀rọ̀ ni ń sin òdòdó ń sin òdòdó. tàbí bọ́ sí láti ọ̀sẹ̀ ọlọ́ọ̀hì inú yíyá yìí tá a fa yíyá yé de lára ọ̀kan náà nìyẹn ní ló tún sọ bí fún ìlú <laughs> yẹn. ìlà anasọ́fúnmẹ́ nìhàr tá a padà ìyẹn ni pé tá wà ní kí ni ọmọ nípa sọ fí anahàr tá a bọ́ sáà ní gbogbo ọ̀sẹ̀. Ìgbà ah, tó wá di wípé dáhùn ní àbùkà ìrẹ́gbẹ́dẹ́ àbí sísan omi ìròrí ìgbà tó di pọ́ gbẹ tó di pẹ́ mi ń jìnrìn àti padà sílé wá kárò òun nílé jámù rẹ̀ ní àwùká o. Bá a ti gẹ́ ní arúgbó kan nìyẹn ń bọ̀ láti jìnnà jìnnà ẹ níwà ń sáré bọ̀ ní ìsáré ẹṣin àdìrú pọ́npọ́. anhafa minal magọ́ọ̀sì ó sì ẹni tí wọ́n ń fa ya arúgbó yẹn àbí ká sọ yípo tiẹ̀ tẹ̀lé ya arúgbó ni tọ́ tẹ̀lé àwọn ọmọ kékeré àwọn kékeré yẹn wọ́n gbẹ ju kẹ̀kẹ́ rẹ̀ wú lọ. ẹ o wọ́n sì tún lẹ ju ọmọ ẹyẹ tìǹtìǹ lọ ẹ o kò sì kò tiẹ̀ parọ́ nígbà tó rí wa wọ́n hẹ̀ fáwa gangan lọ́gbà lérò. ẹ débi pé nígbà tó fi padà dọ́dọ̀ wa kí ló ń lọ. wọ́n ní ọlọ́run kọ́ bá ń kọ́ bá ń kí àwọn ojúlùmọ̀ màárì ọ̀yà jámù màárì. wọ́n ní wàá ń lọ mi ẹkùn mọ̀hárì kódà káwọn àti ẹ̀mọ́ mọ̀ báwọn ẹni bá ń wo ìyẹn pàtàkì wọn jẹ. mọ̀hálẹ̀ àmìl yá ó ti ṣáájú àmìl mo pé ibùsẹ́rí sí ẹni tí máa ń nírẹ̀ kan. ìmọ̀lẹ̀ àrọ̀mìl tó sì tún jẹ́ ìyáni ìmọ̀lẹ̀ àrọ̀mìl ibùgbára lé fún kíni àwọn opó wọ́n ti sẹ́ àní èmi tẹ́ rí yìí o mi ń sara wa tẹ́lẹ̀ kọ́lá yìí mo wá nú àwọn ẹni tára bẹ́ẹ̀ nínú fámìlì. ẹ mo sì tún jẹ́ nítorí pé sàràyà sí ẹni tó ga jù ní kíni àkọ́ yẹn àwọn nǹkan téèyàn máa ń dè mọ́lẹ̀ nínú àpọ́n mi níbẹ̀ ákìlù ẹ̀dí rẹ̀ ti ákìlù téèyàn máa ń sẹ́ fẹ́ni tó bá pààyàn táwọn fámìlì máa mú wa ọ̀yà ó ní ara ilé mi baálé mi wọn ò yẹ wọn ògbò wọn sà máa ń sọ̀kalẹ̀ síbi gíga ibi iwájú kọlìbà wọn sì tún máa ń rìn láyé àní àyà ni wọn máa ń rìn bí wọn. yòmùtú na azọ́hárọ̀ wọ́n tún máa ń gun àkúnmí. wọ́n yóò lù nàlí yẹ́dà wọ́n tún máa ń kọ̀ǹtínú ìdára wọ́n máa ń fún yẹn ń dẹ̀ra. ìgbà tó wá di pé àrídá tó kó parun bá ní ìgbà àdọ́t èyí tó ṣe pé máa ń kó nira bá kíni àwọn alátìlẹyìn. ó tún wá sí kíni ó kó sùtá bá ẹ̀dọ̀ bìlìjàwá rẹ̀ pẹ̀lú sísanilọ́gbẹ́. ó di pé ojú di inú. ó ní tòun nígbà tó ọ̀rọ̀ padà wá rí bẹ́ẹ̀ àná rẹ̀ yanni ẹni tó ṣe pé máa ń wó yẹn pé mo ní ìdì nǹkan nẹ̀bá ó jìnà sí yẹn kọ̀ wá mọ́ wọ̀já falhajib ọmọ ọ̀dọ́ náà òun náà lọ ọ̀gá òní nǹkan kan mọ́ kí ni mo fẹ́ máa lọ sí mẹ́. ọ̀fọ̀kìdà ti rọ́ ha ó ní wọ́zá ha bàtì ó di pé mo tọ́ jẹ́ ojúlówó nǹkan ká máa ní góòlù ọlọ ọ̀fọ̀kìdà ti rọ́ ha àtàfẹ́kùn sí ó di pé ìsánẹ́ ọ̀sámọ́.

ìbárọ̀ ìbárọ̀ làyíṣẹ́ òtàkùdọ́ láti ìgbà tó ti di bọ́ tarukú gbù ìsẹ̀mí tó gírìn dáadáa tẹ́lẹ̀. tó di wípé ojú rẹ̀ padà ó padà kóró ìzùwárà òun ni pé ó fì alimahbubul asfar ihun máa ń nífẹ̀ẹ́ sí tó yẹ́lò sí ṣe góòlù ọjọ́ mi ọ̀sán mi yìí tó jẹ́ funfun tẹ́lẹ̀ ó padà di dúdú ó di pé irun orí mi yẹn tó dúdú tẹ́lẹ̀ òun náà padà di ohun tó funfun. ẹ al-azraq tó fi di pé ọ̀tá búlù tó di èsì ọ̀tá tó búlù ó di pé òun náà padà ń sàánú mi. kí ni ìtumọ̀ ọ̀tá búlù yẹn òun ni ọ̀tá tó di kókó ẹ̀ ọ̀pọ̀ sáà ni kì í ṣe funfun ó di búlù kan ọ̀tá yẹn náà tún sàánú mi àwọn sọ pé kí ló fi ń da tó ikú pupa ikú pupa máa bọ̀. fùrọ́rùhù wọ́n ní ẹ̀bí wọn náà láwọn tó tẹ̀lé mi tẹ́ ń rí yìí àìnùhù fùrọ́rùhù tó ṣe pé ojú rẹ̀ yẹn gan náà nínú rẹ̀. ìsìfìrọ́rùhù ohun bí fọ àwọn ọmọ tó tẹ̀lé mi yìí náà ní yẹ́lò tara wọn kọ́ fẹ́fẹ́ sí ibi níjẹ́ bẹ́ẹ̀. àhàdí yẹn lóru dà pààfin èròǹgbà ìkọ̀kẹ́ náà àwọn ọmọ yìí òun náà lẹ́rùn búrẹ́dì. pààfin èròǹgbà ìkọ̀kẹ́ ní kọ́lá sọ gbogbo owó tí ó dàbúrà. abuzula lè tó rọ tó èmi sì ti lérí pípé mi ní ọmọlúwàbí àfi kódà kí n kúnnù nira alikọ̀rú kọ̀rú kọ̀rú ẹ máa wò dáadáa ó ní alikọ̀rú náà ẹgbẹ́ ọdún máa bá yẹn rẹ ẹ̀mí mi ẹ̀mí mi ti bá mi sọ̀rọ̀ wípé ara tìlẹ̀yìn lọ́dọ̀ yìí. ó ní bákan náà áádà nẹ́tí ni ó tó aṣọ ní mọ̀ fún mi ìfúramọ́ alihawuba alihawuba ìfúramọ́ tí máa ń ṣe kú lẹ́lẹ́mìí. ẹ ó sọ di mímọ̀ fún mi. sì ń wo ru ọrẹ ni. ọlọ́run kọ́ bá ń tutù ojú ọmọ nìyẹn kan tó mi yìí ó jẹ́ òótọ́. tàwa tó sì pè lódodo ìhun tí mo ta lára yín. ẹ o ó ní ó sì wá wò mí bí ayé ní tó ṣe pé àti kọ́sà tọ́ba jẹ́ akéza ó fi pin sójú nìyẹn tọ́ba di kọ́sà ìyẹn ni pé àzálà àlìkọ́sà ó mú pin kó lójú nìyẹn wọ́n ní wọ́n náà sọ̀rọ̀ ilẹ̀ ìyẹ̀dì ayé ní yòkèzí àlìjùmúdù wọ́n wá wò mí pẹ̀lú ojú kan tó ṣe pé ìpín ti dì í wọ́n ikọ̀ bí tó ṣe pọ́ rẹ ní ọ̀yọ̀kùn yẹn kó lójú rí àrísọ máa mọ́ wọn sọ báyìí pé. ẹ àwa wá gbàgbọ́ yé nípa jíjí ilẹ̀ kí ni ọ̀rọ̀ rẹ̀ tọ́sọ. àti èyí tó dùn nínú àyálò ọ̀rọ̀ rẹ̀. a ọ̀rọ̀ rẹ̀ yìí máa ti kó fìtínà báyà. ẹ̀ẹ́dẹ́ ìfẹ́ ìhàmù kí ni wàá ní ọmọ orí kọta. sọkọrọ wọlé afa wọn ni bó ṣe rí mi èmi máa ń fa àpáta ya kì í ṣe ti fáàrí o àwọn àgbẹ̀ pé tọba lè fi wá sínú ìjọba ìgbà wo orin rẹ. ìmùwà sáàbì àwọn òní sahun láti sàánú rẹ. àwàlà ń ṣe àárẹ̀ ó ní màá fi hàn yín àkọ́kọ́ àwọ̀tẹ́lẹ̀ mi kọ̀ọ̀kan fi hàn yín náà. Òrọ̀ òrọ̀ òrọ̀ òrọ̀ àṣàárẹ̀ lẹ́yìn náà Dariz ó ní lọ́ba yọ jáde yàní rodina dèrèyìn Dariz ó yọ apá aṣọ kan tó ti gbó jáde ọ̀bára zàdí dàrtẹ̀lìs dárí dàbí èsì ẹ̀ máa wo dáadáa fa ó ní ọ̀bára zàdí dèrè zàtà ọba takoro jáde ní iyọ jáde arúgbó dàrìjẹbí tọjú alára kéréke ọba kọrin wọn ni àṣìkò tìtúndà lọọyì ṣèkọ àlùmọríìdì rọìbà zamani lèmùtàkọ tèlébàrí yá kọ́mi ẹni yá kọ́mi ẹni mini ọ̀nà sí ń gànà dáhàrá wọjà fúnù sáré ánìhàn gàdí. فخرهم ليس له دافع ọ̀rọ̀ ìrọ́bẹ̀ kan aṣkú ìlà láàrin ṣìkà alẹ́ màrí rọ́ ìbá zàmà nílẹ̀ mọ́ta àti lébàrí. Láàrin ṣìkà alẹ́ màrí. ó ní èmi fẹ́ máa kí gbàǹjarì lọ bọ́lọ̀ mo ń lọ kí gbàǹjarì bọ́lọ̀ ní kí n gbàǹjarì ẹni tọ́ rẹ̀ gbàǹjarì wo rọ́ìbà zaman ròyìnròyìn ìgbà àlùmọ̀tà àjì èyí tó yẹ fún olú ló di alìbàkíìdì èyí

فَأَخَاهُمْ كَتَّلَهُمْ كَافِرٌ wọ́n ní fàárí wọn kò sí ohun tá a lè fi tarí ẹ̀dá ni wọ́n sí ìtùnú bákan náà ìròyìn wọn láàrin àwọn èèyàn mustafield ihun tí ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ ni. ìdààmú ọ̀nùjẹ àtún áwàzà bàbá ìrọ̀ òsọ̀nà àwọn ẹni táwí ìdáàmú ọdúnṣe àtún àwẹ̀zà tọ́ba di wípé ibú ta ti fẹ́ rí ẹ ta fẹ́ rí kókó pa fẹ́rẹ̀ jẹ àwẹ̀zà tọ́ba sòrò fìsànẹ́tì ṣàbá lọ́dún tó ṣe pé kò sójò bóò làwọn yẹn ti jẹ́ wọ́n jẹ̀rọ òsàn àbàtà àríyò tó jẹ́ àbàtà tó ṣe pé rúgbìn rẹ̀ ọ̀rẹ́ wà. ọ̀yà. rí àwọn ẹni táwọn ètò ṣàbù lè nàárí nà nìrọ́nù iná wọn a máa ń da fáwọn lè sàárì náà àwọn tí ń rìn lóru wọn yóò sẹ́yìn mú nà dọ́ìfà wọn sì máa ń falejò jẹ lahman garib ẹran tó ẹ̀yẹn ni pé ẹran tí wọ́n sẹ̀ ṣe ẹran àṣẹṣẹ pa ni wọ́n máa ń falejò jẹ. ọ̀yà ó ní aládùúgbò kí òsùn lọ́dọ̀ wọn rí sáàkì máa ń lẹ́ni débi ń pa wọn lálẹ́ rọ́ọ̀rín kọ́lá hálà lè jẹ̀rí ó ní kò sí ní kò ní sí fún ìbẹ̀rù ìbẹ̀rù ní sí fáládùúgbò kan débi gbáládùúgbò ọmọ àzọ pé hálà lè jẹ̀rí ìyẹn ni pé a nǹkan máa ti há òun ẹ̀ máa gbà òun aládùúgbò wọn ò jẹ́ wípé ó tó débẹ̀ báyìí wọ́n ti sàánú rẹ̀ ọ́yà. Sẹ́ni ọ̀rọ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dà ìhà ó ní fọ̀gáyé àdọ́tí mínúhùn sòófù rọ̀dá ìyípadà apárún wọ́n wá gbẹ kí lọ gbẹ lọ́dọ̀ wọn bíi hara jóódín odò ọrẹ lámúnáfìlò àtẹ̀gí àwọn òtí ẹ̀ lérò kò lè gbẹ. wá ó ti àtẹ̀dáhùn òtò ọ̀dọ̀ sáà. ó dẹ̀ á ti ní bùtúnù wá gbé yàrá bùtúnù sárọ̀ wọn padà gbé wọn sínú yẹ̀pẹ̀ wọn gbé inú wọn wọ́n gbé sínú yẹ̀pẹ̀ yàrá bùtúnù sárọ̀ ó sì dà sàhámì yàrá àwọn kìnìún tó ṣe pé a máa fi ń dáàbò bo ara ẹni wọn padà dẹni tí lọ gbé jù <laughs> fi sínú wà ọ̀sá tàlmọ́rìd àtàwọn tí máa ń tọ́jú èèyàn wọ́n ti pa àwọn ọmọ sínú kíni o sínú yẹ̀pẹ̀ ni àwọn padà lọ sí wọn sí. ọmọ obìnrin wọ́n ti fọ àmọ́ ìmàlí ihun tí wà ń gbé kí báyìí àlùmọ̀tọ́ yá lẹ́yìn ìtẹ̀gùn àlùmọ̀tọ́ ẹ̀yìn sí ni fi ń gbé nǹkan ní wọ́n mọ́ òsì ní ibi tí ìtúngbé bá dàlẹ́ àfáàyàn lẹ́yìn lẹ́yìn ibi tó ga sí ń lò tẹ́lẹ̀ àti hadith ìsàlẹ̀ ní gbé báyìí. wà á padà pẹ̀lú tẹ́sítẹ́sì wà á bòrò fi àwọn ọmọ mi má dá tẹ̀lé tẹ́sítẹ́sì àwọn ọlọ́tẹ̀lé mi yìí ti ń pariwo ariwo òsì ilé kókó làwọn fi kúlì yẹ omi lójoojúmọ́ wọ̀mí o tíjọ́ kọ̀ọ̀kan bá ti yọjú báyìí wọ́n máa kígbe ni ẹ̀ ọ̀yà. wọ́n lè dáadáa alikọ́ nítù bí lẹ́yìn yìí tọ́ba ni pé alikọ́ nítù ẹni tí ń sin lọ́hùn tí bá ń bẹ lọ́hùn lóru rẹ̀ mọ̀wùláhù ọlọ́hùn rẹ̀ mẹ́ẹ̀ẹ́dáhùn. àwọn ọmọ yẹn ní wọn máa ṣàdó àbídámọ́ ìyẹn fíl pẹ̀lú mi jésù ń dáa. لا ewu táwọn sọ ni pé arọ́sì kan ná ábì mo pè wọ́n tọ́wọ́ máa ń sì kẹ ẹ̀yẹ kánákáná ohun rẹ ni wọn fi pè tí ó sì inú ilé rẹ̀ wọ́n já dúró làásìmì lìkẹ́ sírì ìwọ́n tọ́wọ́ máa ń sọpọ̀ egun tó rún àbí táwọn ẹni tó ń ṣe egun kì í ó ìwọ tó máa ń sopọ̀ egun tó ń rún alimahid èyí tó ti rún jákujàku tó ti pé wàá sì so pọ̀ ọ̀yà. wọ́n ní àtẹ́hìlà náà ọlọ́run yọ̀ǹda fún wa ìwọ ọlọ́run yọ̀ǹda fún wa mọ́ni ẹ̀rídù ẹni tó ti pọ́ ọmọlúwàbí rẹ̀ mí ń dáná sí zami ọ wà níbi ìdọ̀tí ebú nàkíyọ́nì ha ìyẹn ni wípé ẹni tó ń ṣe pé irin dùrú nà kéjù ọmọlúwàbí rẹ̀ mọ́ tẹ́lẹ̀ rọ̀hídùn tá a tún ti fọ́ ọlọ́run dákun yọ̀ǹda fún akọ ọba ní larú ẹni bẹ́ẹ̀ mi ń dáná sí zanni ẹtìrì nínú dọ̀tí ebú ọ̀yà. báyìí o ti fi òun náírà lójú wáyìn tí ọba nípa ní ibi tí anẹ́sì ń bẹ fún wa wà láwọn bí mọ̀síkọ́tìn kódà kó ṣe pé pẹ̀lú títọ́ wò mí ní hazirin ìhun tó kan àwọn mọ̀híọ́m àbí èyí tó ṣe pé ó ti ń hó ṣùṣùṣù ṣe mọ̀ pé tọ́bẹ̀ bá bàjẹ́ yọ kẹ́yìn báyìí àpàdé ìmọ̀sẹ́kù sí bá wà mẹ́ yóò wù kẹ́kẹ́ òun ni mọ̀híọ́m yẹn èyí tó kan àbí èyí tó ti kú ọ̀yà. Subhanahu wa ta'ala ọ̀yẹ́ kẹ́lẹ́ ọ̀ ṣòkòrò àtọ̀wé láàrin àárín ìjà ọmọnìyàn kan yẹ kí ṣífù mọ́ nẹ́ẹ̀bà hùn tí ó kà kúrò ihun tí ń ṣẹlẹ̀ sí wọn ìṣòro tí ń kàn wọ́n yẹ kí náà mo ṣòkòrò àtọ̀wé là tóun ní ọwọ́ akọ́rọ̀ ọ̀pẹ tó gùn àdàrí èyí tó tún fẹ́ ẹ̀. Kánú tẹ̀ wá sí láàbù. Ìjọba ìjọba wọ́n ní mo fi fúnra ẹni tó ṣe wípé gbogbo orí àwọn èèyàn dáánú náà wá sí ìlàwù gbogbo orí àwọn èèyàn ẹ máa ń bara lẹ̀ fún. ìyá ọmọ òjò olèjà mọ́rin sóòtún ẹni tó ṣe gbogbo orí àwọn èèyàn balẹ̀ fún lọ́jọ́ tó ṣe pé iwájú àwọn èèyàn àkójọpọ̀ àwọn èèyàn ọ̀kẹ́ òdúdú àwọn ọ̀kẹ́ òfunfun. ọ̀yà. wọ́n ní tẹ́ bá ṣe tàwọn ọmọ bébí ń pa yìí lámúdẹ́bùdù lé sọ́fà tún péjì kan ò lè jáde lọ́wọ́ mi tí ń fi hun orin wọ́lá àtàsán dáìtù èmi ò sì ní káyàdá lè nọ́sìmì lè kọ́ rí ìdí pé kí n máa sí orin jọ ìgbé ibi tí ń pa ọmọ yìí ló jẹ́ ń bóde ó ní ráwí ní pọ̀fọ́lọ́ ó ti fún àwọn ìdámẹ́wàá ọkàn pẹ̀lú orin rẹ̀ tó sọ yìí tó ti là ó ti fọ́ tó ti túká. ẹ ó dẹ̀ tó ti mú jáde àwọn nǹkan tó pamọ́ sápò. ẹ o débi pé wọ́n padà tọ́ ọta lọ́rẹ̀ mọ́ndínlùú àlímùsíyáàbù ẹni tó ṣe wípé ìṣesí tiẹ̀ ni kọ́ máa tọrẹ tẹ́lẹ̀ bákan náà ìrìtáàhà ara ẹ sì jí pépé láti sá lọrẹ ẹni tó ti pa lérò pé ara rẹ lè yá sọrẹ títà. jàìkú ha síbi ara yẹn. ẹ ìgbà tó wá di wípé ìfọ àwọn àmà jẹ ìbò ha tó di pé àpò rẹ kún fún tìbúra góòlù tútù sí wa awulaha kullu minna birran ìkọ̀ọ̀kan mi wá fi fún ni dáadáa ti ń bẹ lọ́dọ̀ rẹ̀. kàwálẹ̀. ó ní ó yẹ̀yìn padà àwọn ọmọ kéèké yẹn tẹ̀lé. bí ṣukuri fàgé ẹnu rẹ̀ sì kú kẹ́kẹ́kẹ́ fọpẹ́. fàṣọrọ abẹ́tì ìjọba àti. ọwọ́ adé fáwọn ọjà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí nẹ́gà nígbà tí ń lọ ìyẹn ni pé ẹ o mọ̀wákìá bírí ha mọ̀tọ́fìlẹ̀ ó ní àwọn ọjà mẹ́wàá bẹ̀rẹ̀ sí mẹ́ka lẹ́yìn ìgbà tó lọ tán ìlà sàbírí ha láti mọ ìró ìró rẹ̀ kí wọ́n fi lè gbìdánwò ńbọ̀là ayé dáadáa rẹ̀ ọ̀yà. àlìmọ̀rúmọ̀ ó lè ní wá làbọ̀rà mi lọ́rùn nígbà ẹ̀ má wọ̀rí èmi ò àṣírí ta tọ́ka sí yẹn jáde. o lè mi o dìde ó jókòó tẹ́lẹ̀ ni àbóhìláàdì aláṣkárí ó ní sábà pé ọmọ ẹnìyẹn wà ń dò ṣùgbọ́n káàdì ni yẹn mo rò bó ti ń sìn ó ní mo bá dìde lẹ́ni tí ń tan orí arúgbó yẹn lọ. ó ní tó fi padà débi ọjà kan tó kẹ́kẹ́ bẹ́ẹ̀ ni ọjà yìí ni wọ́n da sàlẹ́sà pẹ̀lú ẹ mọ̀ bí kẹ́ máa sọ ọjà kẹsàn-án àbí ọjà èyí tí ń bẹ ní sọ̀lọ̀ ni ń bẹ ní sọ̀lọ̀ ẹ̀sìn wọn kẹ́ máa sọ̀rọ̀ àwọn ọjà ni àbáwọn ọjà nkara ayé àtijọ́ bí tó ṣe yí pé a ti da sàlẹ́sà pẹ̀lú òdì funfun. ó ní bí wọn kà kó sáàrin ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ni. nínú síbíyá sí aláàtúmọ̀ wọn lọ́kàn ìjọpọ̀rọ̀ máa ọmọ kékeré tó ti fáwọn ọmọ kan mo rò bóyá àwọn ọmọ nìyí kan ni ó ní lẹ́yìn ìgbà yẹn ájá ọwọ́ apàdà wà á sẹ́rí òun ni ájá tiyàn ó sẹ́rí ìkòlógbe báyìí pẹ̀lú ọkàn tó pa sófo ìlà àbọ̀sídẹ̀ẹ́ àmọ́ bá sì lè jèlè bá bà ọwọ́ agbéjìlè bá bà fún gbàgẹ̀rẹ̀ sọ́wọ́ yẹn tó gbé kúrò ó sì yọ nìkan ọ̀bù tó fi bójú. àfààní ìní ti wò àrísọ̀rọ̀ àmọ́ mi ò mọ bóun náà ti ń sọ káàkiri ó lè ní ìyọjú wo níbi ìlà àlẹ̀kùn ẹ ti mọ̀ làbí máa fẹ́ di ilẹ̀kùn yẹn wàá gbogbo mọ̀ wá tún wá ń wo kí ni ohun tí ó fi hàn ń ìgbà tó wá di pé ìpalẹ̀mọ́ ọdẹ tó ń ṣe yẹn ìsáró tó di pọ́padà àṣírí rẹ̀ sùn. ó ní mo padà rí i pé ah, iwájú àbúzéèdì lọ́mà kílẹ̀ àyè mọ̀ àyè àyè yà níwájú gbọ́dọ̀ bó ti yé iwájú àbúzéèdì lọ́mà kílẹ̀ àyè obìnrin tó bá sí júlẹ̀ wọ́n ń pè ní sáfìràtù tó ní nítorí pé iwájú rẹ̀ yọ ọ̀tà gbogbo èèyàn rí iwájú rẹ̀ wọ́n lè sọ pé wọ́n falà fún àbí wọ́n falà fún sáfìrà ni wọ́n gbóbi tó bá fi júlẹ̀ wọ́n lè fún àwọn afáwọn máa ń kọ́ sẹ́wọ̀n wọ́n fà lè ṣe sòfò ẹ̀dígẹ́dì rẹ̀ wọ́n bá di pé wájú àbúzẹ́ ìdùn kọ́kọ́ ti sàfara kì kó tíwáàbù lórí o ìyẹn ni gbọ́dọ̀ kí n sáfara ni ó tíwáàbù wọ́n bá di sàfara ìyẹn ni kọ́ hẹ́ẹ̀dì ọ̀yà. àjùmọ̀ àlámọ́ ajírọ́ ilé ìhì kí n fi lè bá wí lórí ibi tó padà darí ọ̀rọ̀ rẹ̀ sí. Ọlọ́wọ́ á fi fàkọ́lé lẹ̀ báyìí. Ìsìláńkà ó fi fàkọ́lé lẹ̀ báyìí. Ní ìfìfàkọ́lé lé olùgbọ́dì tó di burúkú. Ìmọ̀ràn bá. Àkírò kan ìbùdó mùgán mùgán bìdí ìnà wọn kọ tọ̀dọ̀ yẹn dáadáa tó ọwọ́ agbé ohùn sókè ní ohùn ẹni tí ń kọrin wà ní dáfà ní bá ń tira rẹ̀ gbọ́n ọgbọ́n lẹ́ni tí ń kọrin. يا ليت شعري أداهري أحد عرما بقدر لعل نرى قد عطاوك ìlẹ̀fàdé ẹ̀yìn àmúra ẹ̀ka ẹ̀ẹ́dẹ̀rì ẹja máa ka méjì méjì ọyẹ alẹ́ta ṣe ń rìn àdáhàrì wọ́n máa ṣe fún mi o ìgbà mi àhátọ́ ìlmọ̀ bìkọ́dírí ó tó yíká ìmọ̀ ó yíká mọ̀ pẹ̀lú ìdíwọ̀n mi wàhálí dàrọ̀ kò ní àgọ́ ẹ̀ orí ìjọ́pọ̀ pàápín kò ní àgọ́ orí ibi tí làákàyè mi dé sígbà yìí mọ̀ ìlẹ̀kadé ẹ̀yìn àrùn làìsà àyàdé rí nínú ẹ̀sán àbí kò yé ìgbà ọ̀yà àbùkọ́ni ọ̀gọ́ rẹ̀ kọ́ bàdé bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ ọ̀kẹ́rẹ́ ọ̀gá púpọ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀dẹ́ yìí mọ̀ ọ̀sẹ̀ ọ̀kọ́rẹ́. wọ́n ní kàbùkọ́ni kọ́ márùn-ún tó bá ní ìhì mélòó mélòó gbà òun ni mo ti pa àwọn ọmọ ọgbà láyò bìhílà tí wà bí máa kéré pẹ̀lá rékèrèkè mi àtẹ̀tẹ̀ mi ọkà mú ara ṣètò ìrọ̀rọ̀ mi. àìníye ìgbà tó yẹ pé mo ti hàn bí ọrùn fi pẹ̀lú kí n jẹ́ wọ́n mọ̀ mí àlẹ́ yìí kí wọ́n mọ̀ mí. ìyẹn ni pé wọ́n mọ̀ mí sẹ́ni ire ń ṣe rere òun ni wọ́n mọ̀ mí pẹ̀lú ẹ̀ wọn bì ní okùnrin nígbà tí màá sì ṣe láburú tí wọn mọ mi gbọ ẹni ibú mà lẹni yìí. àṣà àṣà táwọn ìwà wàá sílẹ̀ àbẹ̀ sọ ìwà rẹ̀ àṣà àṣà ẹ̀ mọ̀ rí kọ́ra bá ẹ máa ń kọrin dáadáa àsọdù kọ́ọ̀mọ́ ẹ máa gbọ́ bí mi ṣe máa kà ó ní tó dùn ẹ́ sì ń kà dáadáa àsọdù kọ́ọ̀mọ́ bí wá sí wà á kọ̀ rí iná bí ṣe rí wà á sísẹ̀ fi gbọ́ bí kọ́ lé ń wá àkìlá bí kọ́ kọ́ọ̀mọ́. wà bẹ́ẹ̀ sì máa kọ orin dáadáa o orin tí máa ń da ẹ̀ sì ń kọ jákujáku wọ́n ní asọ́dù kọ́ọ́mọ́n mọ́ ń dẹ́dẹ́ ẹjọ́ kan bíi wáàzì ní dẹ́dẹ́ wọn pẹ̀lú wáàsí wà á fárí iná lè ṣe ayẹ̀rẹ̀ àwọn míì dẹ̀ni orin ni màá fi dẹ́dẹ́ wọn wá àtẹ̀tẹ̀ fẹ́ sọ bẹ̀rẹ̀ àwọn míì nì màá fà wọ́n pẹ̀lẹ́ ọtí kẹ̀tẹ́ òun ní fi mú wọn akílán ẹ ó ní màá fi àwọn làákàyè kan ọtí kẹsẹ òun ni màá fi gbá àwọn ọmú sí wọn tó di bẹ́ẹ̀ ẹ ń gbá làákàyè wọn mú mo rò bó di pẹ̀lú ọtí kẹsẹ wà á kílẹ̀ ń bi hamrin àwọn mí kan dẹ́rí ẹ ọtí gidi ni màá fi mú ọpọlọ sí wọn wọn ni ọ̀daràn ọ̀daràn àná sáà márùn-ún ọ̀daràn ọ̀daràn òkùtù sáà قال تعالى كدوس إليها معلومة wọ́n ní wọ́n tààrà tán àná sáfúrú nígbà míì ikọ̀ mi ò máa jẹ́ sáfúrú wọ́n tààrà tán ọ̀kọ́tò sáfárì nígbà míì màá tún máa jẹ́ kàlùsáù tọ́jà sí fún sáfúrú wọ́ọ̀lá ó sá làákè tó sàrí rà tọ́wá yìí tó mọ lọ rìn ọ̀nà kan ní màálù pàtàkàtàbà tó là ń mórí sí gbogbo ìgbésí ayé mi làkàbà kéde ìwà pàṣẹ. Kọ́ńtẹ̀rẹ̀ wà kọ́ńtẹ̀rẹ̀ kọ́ńtẹ̀rẹ̀ kọ́ńtẹ̀rẹ̀ kọ́ńtẹ̀rẹ̀ kọ́ńtẹ̀rẹ̀ wọ́n ní làhábà kéde ọ̀kọ́ dé tó bá ikọ́ náà kan ní rìn káàkiri èyí máa tàn ní oríṣiríṣi làhábà kéde ọfà mi yọ pàdánù wọ́kọ́díhí ìfẹ́ mi kò ní rí nǹkan bù máa ọ̀hún fẹ́rẹ̀ wà kọ́ sí rí bákan náà ìṣòro mi ó gbére àdánù òun ó sì pẹ́ fọ́kànlẹ̀ máa ń la màhádà bá ń sọ fẹ́ni tí máa ń múrò èèyàn báyìí òsèré ń fa àdúnà ká ọ̀gbìn rí àròyé mi ni ó yá gbàròyé mi. àrùsọ àwọn àmọ́ mi sọ̀rọ̀ ìgbà tó wà dìbò mọ́ padà gẹ́ẹ̀tì alámọ̀rí rẹ̀ lámúrì ìmúrì yìí ó tó ti pé mọ́ padà rí bàdí àti ìmúrì yìí àti ohun tó kó ọ̀sọ́ bá níbi orin rẹ̀ nínú àròjàre rẹ̀. ẹ ṣe ọ wá kí àṣeyọrí bá ṣe dání àbúṣẹ́dù yóò mọ̀rídù ni ó ti ta ẹnu àlà kódà kò ní gbọ́ báwí kankan arábí tí wò kọ́ mọ́ kò sì ní sìn kankan àyàfi ohun tó bá wù ú ìnà ni mo bá fẹ́ rí ìjánu mi lọ sọ́dọ̀ àwọn èèyàn mi. àbùsá ti tò mọ́ mọ́ ìyá ni mo wá pọ́n ká fún ọ ewu tójú mi gan ni. fọwájà fún lìdọ́yà àti àlìjàwá ìzì àwọn èèyàn yẹn wájà fún o wọ́n bá dákẹ́ ẹnu wọn jẹ́wẹ́ nígbà pé ẹ̀bùn ṣòfò àyẹ̀dí kẹ́tì ẹ̀fún ṣòfò wọ́n dákẹ́ pé ẹ̀fún má ṣòfò. ẹ̀ máhàrọ̀ mọ́ ti àlẹ́ àjá ìzì wọ́n wá sálùkà àdìpé láyé ìyàwó tó bá bèrè nǹkan fún mọ́. yóò tún tèmi.